الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن لو فوا كاكري بتاتي بوا أكوا كابو سوري توي توين فقه الإسلام إتوكون إتوكون تاتي ما بوا سيوني يبيه لتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n ọba wa alladhi bayyana lana asbaba ijabati du'a ọba tí ó ṣàlàyé fún wa àwọn okùnfà tí máa ń jẹ́ ká dọ̀ ó tètè gbà. والصلاة والسلام على سيدنا محمد عن الله يكيولون قبى نبوى محمد وعلى آله وأصحابه أجمعين قبى بوى وعلى ليه توان صحابة لقبه إما يامنين أسنوا إذا ذيك بي وليني أناني أسباب إجابة الدعاء أو أقنفة أو سببي tí a fi kún àdúrà wa tó jẹ́ pé yóò jẹ́ kí ọlọ́run bá aláwọ̀ tètè gbàdúrà wa àwọn sábàbí ọlọ́wọ́n bá àlá tó ní àṣàdúà wọn náà lọ tó àṣà sábàbí náà anábíwá Muhammad tọ́lọ́wọ́n bá àlá ní kọ́ wá fi hàn wá bóòlù àṣẹ ṣàdúà anábí náà lọ tó ṣàlàyé fún wa yí pé bàbá bẹ́ ṣàdúà ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí àdúrà yẹn ó ti ti gbà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òsìn tó yẹn wá ní ayé tipa àdúrà ọ̀ká kò sí ìṣòro tó ní tipa àdúrà ọ̀ká kò sínú wàhálà kan tó wà tí àdúrà lè yọ̀yàn kó ń bẹ́ẹ̀ ẹ̀mọ́ tán pè ládùúgbà ni da'watul khaliqil qadir abẹ́ pé ọba tó dá gbogbo nǹkan tó sì lágbára lérí gbogbo nǹkan ìmọ̀ pé ọlọ́run ọba yìí ọ̀ràn yẹn ni lérí gbogbo àwa tá a bá jẹ́ olùgbàgbọ́ dodo anabi sallallahu alayhi wa sallam anabi ni ma lam yas'alillaha yaghdabu alayhi anabi ni tí ọba máa pè ọlọ́run anabi ni àpẹẹrẹ pọ́lọ́run aláàtì bínú sí ni bó làásù ní màá tó jẹ́ pé kò sí ní táǹfẹ́ eh, nílé ayé àfi pẹ̀lú àdúrà ìtọ́ bá jìnnà àdúrà ni máa sún mọ́ni ìtẹ́yìn eh, ọ̀bá rí má àdúrà ni máa ń pààrọ̀ rẹ̀ fún ni ìtọ́ bá le àdúrà ni máa ń jẹ́ kọ́rọ̀ ìtọ́ bá tò àdúrà ni ẹ̀jẹ̀ dàrú ìtí ọ̀bá tí ìtò tó ti dàrú àdúrà ni máa ń tò àdúrà òun náà lè yẹn ní bùkátà sí ilé ayé ń bí bí wọ́n fẹ́ jáde ilé ayé oníbùkátà sádùà nínú sàárè èyí ní bukata sadua níjọ́ alìkìyàmà kò sí tó lè yọ ọ̀yàn kúrò nínú yàwó lọ́wọ́ àfàdùà bàbá tó ń wọnú àlìjánà tán kọ́lọ̀ kò sí wa lọ́mọ àlìjánà àdúrà náà láti máa ṣe ń bẹ̀ a máa dúpẹ́ fọlọ́n a máa yin ọlọ́n ẹ̀yọ́ màá yá mi àsìbáàbù ìjábàtì dùà àwọn okùn fàtàdùà fi ń tètè mà ń gbà ayé alákọ̀ọ́kọ́ ẹ̀yọ́ màá mi òun ni òdòrò kọ́lbì fi dùà tá a bá ń sàdùà ọ̀pọ̀ wa ń ṣàdúrà lẹ́yìn a máa ṣàdúrà a máa wo tv àwọn èèyàn ń ṣàdúrà wọ́n máa gbọ́ kókó owó ìròyìn àwọn èèyàn ń ṣàdúrà yóò máa tajà yóò máa pàtẹ́wọ́ ṣe ń ṣàdúrà àwọn èèyàn ń ṣàdúrà yóò máa fàtẹ̀síwá lójú títì yóò máa wọ̀tún yóò máa wòsì ẹlòmíràn ṣàdúrà yóò jòkólẹ̀ nínú yàrá ẹ̀ náà o àmọ́ kọ̀sọ́kàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́ ọ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́ ọkàn rẹ̀ tó wá ṣeré lọ́ọ́ ibi ọkàn rẹ ṣeré lọ́ni ó ṣeré lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́ni àṣetáàni náà ló sì mú ọkàn náà jáde lọ́bẹ̀ nítorí òun ti mọ̀ pé tí ọba ti sírọ̀sì dáadáa wọn ju ọlọ́run àdúrà rẹ̀ ò ní tètè gbà àtàwọn fẹ́ gba nǹkan lọ́dọ̀ gọ́fúnà wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ pẹ́sidẹ́ǹsì sọ ma pé ọba ti wà wájú ẹ̀ ò ní rí nǹkan mìíràn ọ̀ma tàbí kọ́ ma wo ojú rẹ̀ kọ́ ma wo àrà tó fẹ́ dá fún ọ kọ́ ma béèrè àánú rẹ̀ ẹ̀yọ́ màyá mi ọlọ́run aláàtọ̀ wa dá wa wálé láhìlì masalul àdá kọ̀ wá ní dáa kí wọ́n wà níwájú ọlọ́run ọba náà èyàn kọ́ wá jẹ́ pé ẹ̀mí yàn ti ṣeré lọ èyàn ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run òṣìṣẹ́ mi yàn lọ́dọ̀ lọ. anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ni wọ́n alamu ẹ̀lẹ́mà anàláha ìpè ọlọ́run ọba yín láàyè sítẹ̀jìbù dùá kò ní gbàdúà mí kọ́lìbìn gáfìlélá kò ní gbàdúà ẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ ti ṣeré kú ọlọ́dọ̀ lọ ìtumọ̀ ẹni pé kò ní tètè gbàdúà rẹ̀ àdúà rẹ̀ ọ̀pẹ̀ kó tó gbà wọ́n láti sírọ̀ọ̀sì wọ́jú ọlọ́run ó jókòó dáadáa ó farabalẹ̀ tó bá fẹ́ ṣàdúrà ṣàdúrà tó bá fẹ́ ṣeré mọ̀pọ̀ fẹ́ ṣeré tó bá fẹ́ jẹun mọ̀pọ̀ fẹ́ jẹun tó bá mọ̀pọ̀ fẹ́ dáwọn èèyàn lóhùn dáwọn èèyàn lóhùn nàkọ́ tó bẹ̀rẹ̀ àdúrà ó farabalẹ̀ ó jẹ́ mi rẹ̀ ó wà lọ́dọ̀ ọlọ́run èmi rẹ̀ ó máa gbọ́n pépè látara bẹ́ẹ̀ omi ọmọ bọ́ lójú ẹ̀ ń gbà mí àrà rẹ̀ gbọ́n gbà mí látara bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ó tètè gbà ìwọ́n tó sọ àdúrà tó ń fẹ́ mi sí nǹkan míì àdúrà rẹ̀ ó tètè gbà nínú àwọn àsìbáàbù ìjábà tó dùn òun náà ni àlèhà kéèyàn ọmọ tẹ̀m̀pẹ̀lẹ̀ má dùn à ní tó ń béèrè yẹn ọmọ sọ fọlọ́ ní dojoojúmọ́ ọlọ́run bá fún mi ní ọlọ́run fún mi ní ìmánì ọlọ́run lé mi jìnnà ọlọ́run ọba o mo nídìí ọmọ fún mi lọ́mọ ọmọ àtọ̀rọ̀ dojoojúmọ́ ọmọ àtọ̀rọ̀ dojoojúmọ́ sọmọ iye ọdún tí zakariya fi tọrọ ọmọ nígbà tí ó dákẹ́ ọlọ́run ibrahim ó tọrọ ọmọ nígbà tí ó dákẹ́ ọlọ́run ayub sọmọ yọdún tó lò lérí ààrẹ nígbà tí ọ̀dẹ́kẹ́ lójoojúmọ́ ní sọ̀rọ̀ fi ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà ní ọlọ́run padà fún ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn wa anábì ní alẹ́lú bíyáàdàlì jàdáàlì wal ikram anábì ní ẹ̀tẹ̀ǹpẹ̀lẹ̀ ẹ̀tẹ̀ǹpẹ̀lẹ̀ má yáàdàlì jàdáàlì wal ikram yáàdàlì jàdáàlì wal ikram akírímù ni yáàdàlì ọ ma kalẹ̀kùn ni o bọ́ọ̀bá ti dó àdúrà rẹ̀ padà gbà nínú àwọn nǹkan tí ma ń jẹ́ káàdì ó tètè gbà òun náà ni pé kọ́ ọmọ máa fi tọ́lọ̀ ń bá fẹ́ síbi àdúrà rẹ̀ bí wọ́n ọlọ́run ọba fún mi lówó tó bá fẹ́ bọ́ọ̀bá sì fẹ́ má fún mi àdúrà rẹ̀ ò ní gbà ọlọ́run fún mi lọ́mọ tó bá fẹ́ ẹ̀dàkùn irú ọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ wo ni tó bá fẹ́ ẹ̀dàkùn tọ́lọ́run ọba wá fẹ́ sẹ́nìkan lè fẹ́ ni anábìrin ìdá àdá àhàdùkún tẹ́nìkọ̀ọ̀kan yín bá ń ṣàdúrà fàlẹ́yà azimil mas'ala níta ń béèrè yẹn ẹ ṣàlàyé fọlọ́ kẹ̀sì dúró lérí ẹ̀ wàlá yakulanna ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa sọ wọn jọ lọ́n pé Allahumma in shi'ta ìwọ lọ́wọ́n bá tọ́ bá fẹ́ o fa àti ní fún mi ní nǹkan báyìí fa innahu la mustakriha la ọba yóò lẹ́nìkan tó lè jẹ́ ń pa o òun ní máa ṣe tó bá wù ọ̀wá ní tó bá fẹ́ ẹni bí yóò sì ṣe tó fẹ́ fún ọ ọ̀hún ni ọlọ́run ọlọ́run èmi náà ń bẹ lọ́run kọ́lọ́run kọ́lé fún mi tó bá wù ú ó ò béèrè ẹ ò béèrè tó ń béèrè ni ò ní sọ fún tó bá wù ọlọ́ ọlọ́run fún mi náà lọ́mọ tó bá wù tí ọba sì wù kò ní fún mi ẹni tó sọ yìí ò ṣàdúrà ọ̀sọ̀ pé kọ́lọ́run fún ọ oníkọ́lọ́ ń dára fún ọ lówí kọ́ dára tó bá fún ọ nídìí bẹ́ẹ̀ má máa sọ bẹ́ẹ̀ má ni ọlọ́run fèrè kárí ọlọ́run fún mi àwa ní sí àdúrà ló ń sin wọ́n ládùúrà àdúrà kọ́ ọ̀rọ̀ sọ fọ́lọ́n pé ọlọ́run mọ́sà ṣerú ẹ̀fẹ́ mi náà nínú àwọn tí ma ń jẹ́ kádùn ọgbà òun náà ni pé kéèyàn ọmọ máa fi bọ́lọ̀n bá fẹ́ sàdúà ọlọ́run ọba mọ́sà fún mi nìkan báyìí pẹ̀lú agbára rẹ̀ fún mi nìkan báyìí lẹ́yìn náà kéèyàn mọ́jọ́ jẹ́ pé àsìkò tára bá dìyàn nìkan lọ́mọ ṣàdúà mọ́jọ́ jẹ́ pé àsìkò tára bá nìyàn nìkan lọ́mọ ṣàdúà ẹlòmíì bọ́bá rí ti ń fẹ́ yọmọ ṣàdúà ìjẹ́ tí ọba ti rí mọ́ ètò pàdúà ti ẹlòmíì tí ọba rí ti ń fẹ́ yọmọ ṣàdúà bọ́bá ti rí ti ń fẹ́ tán kò ní ṣàdúà mọ́ anábì ni má sàráhù an yastajiba Allahu lahu inda shada'idi anábì ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́mọba fàlẹ̀ yóò kẹsẹ̀ rẹ̀ dùn á fẹ̀rẹ̀ká àsìkò tí ń bẹ nínú gbẹdẹmukẹ yẹn anábì ní kọ́ máa ṣàdúrà púpọ̀ ju àsìkò tára ní lọ tí máa wá ṣàdúrà púpọ̀ lásìkò tára dẹ̀ ọlọ́run ọba aláwọ̀ tètè gbàdúrà rẹ̀ lásìkò tí ara bá ní ọ̀pọ̀ wa lásìkò tí ara bá dẹ̀ àyẹ̀sábà fẹ́ dìde lóru mọ́ òtẹ̀lẹ̀ tí ń fẹ́ ọlọ́run ti fún ti ń wá irọ́ o máa ṣàdúrà ni ní máa ń ka orí mẹ́lẹ̀ kẹjẹ àdúà òǹfààní tí máa ń fa òrè wá báyà ọlọ́run sì máa fi ń dáàbò bò níbi àbòrò ayé nígbà ọlọ́run kẹ ọ̀tán sí ìtawá lọ́wọ́ sàdúà ọ̀ mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n fẹ́ kórè wọn bàjẹ́ tí wọ́n bẹ ń kàràkàrà rẹ̀ àwọn kan wò tí wọ́n fẹ́ kórè náà kọ́ bọ́mọ lọ́wọ́ bọ́lá ọba sọ̀rọ̀ fún ọ àdúrà sẹ́yìn bẹ̀rẹ̀ nìyẹn kìí sì wọ nìkan lọ fẹ́ kọ́ da fún ọ ni o ní fàdúrà lẹ̀ nígbà kankan ọ máa ṣàdúrà nígbà tí ara dì ọ ọ máa ṣàdúrà nígbà tí ara ní ọ àmọ́ nígbà tí ara ń dì ọ gangan ni ó jẹ́ ká dùn ọ pọ̀ jù ẹni bá ń ṣàdúrà ọlọ́run tètè máa gbàdúrà rẹ̀ nínú àwọn asbábù ijabatu du'a ètí máa jẹ́ kádùn àyàn tètè gbà ó ní at-tawassul bi asma'illah al-husna ó máa fi orúkọ ọlọ́run bá sàkásọ̀ àti sọ kọjá lérí ètò yìí ó kò sí nǹkan kan tó tó ọlọ́ kò sí tó tó okọ̀ ọlọ́ kò sí tó tó ìròyìn ọlọ́ yóò wá dáa kó gbọ́n kò sí nílàáká inú kò sì jòkó kó ronú kí ṣe gbogbo nǹkan náà lèyàn máa ń pẹ́ kọ́ lọ́wọ́ láàrẹ̀ kọ́ gbàdúrà o èyí tó bá wá nínú àlùkùránì ní kọ́ máa lò sórí èyí tí ò wá o nínú àlùkùránì táwọn àgbàlagbà gbélé ọ lọ́wọ́ dùn ẹ́ lẹ̀ ànábì náà tó gbélé wa lọ́wọ́ ànábì tó méke àgbàlagbà lòun àgbàlagbà tiẹ̀ ó tún wá ju àwọn àgbàlagbà tí wọ́n gbaná ń kàlí lọ́dọ̀ wọn lọ tànàbì ni kò máa ṣe kò máa dàrẹ́ láàmú tó wọ́n fẹ́ ká dọ́wọ́ tètè gbà ọlọ́run ni walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run ọba ní wọ́n fẹ́ gbà nǹkan lọ́dọ̀ mi fad'uhu biha ẹ máa pè mí pẹ̀lú àwọn orúkọ mi tó dáa tẹ́ bá ti fọ́kọ̀ yẹ pè mí yín tètè dá yín lóhùn ya fatah iftahali ọba fatah ọba ti sínà sínà fún mi ya razaq ursuqni ọba yá wàhábù habili ọba tí ń tàyàn lọ́rẹ̀ tàmí lọ́rẹ̀ ọkàn ní ma sọ pé yá fata yá fata yá razaako yá razaako yá alimu yá alimu yá wàhábù yá wàhábù sórí yìí tó wù yẹn kò sí lásìkò ànábì ọ pè ọlọ́run wà sọ ntọ́ fẹ́ kọ́lọ́hún sí yá fata ìfitahali mo pè wọ́n ọba tí sínà sínà fún mi ọba gbọ́ lárúbáwọ́ sọ yorùbá rẹ̀ yá razaako mo pè wọ́n ọlọ́run ọba tó ní mímà kẹ́lẹ́ bó yáfata yáfata yáfata yáfata yáfata yárasa yárasa yárasa nànàbì máa ń ṣe ẹ̀dá lè yí padà mo sì sọ pé ìlànà ìjọsìn tànàbì yóò máa yá pátá àwọn bàbá lọ́pọ̀lọpọ̀ gbà bìdáyà tó dùn á nínú àwọn nǹkan tó máa jẹ́ káàdì òtítì gbà òun náà ní pé tó bá fẹ́ sàdúà tó bá fẹ́ sàdúà máa dúpẹ́ fọlọ́ máa yìn ọlọ́ máa ṣe sàlátù fàdùnábì sàlátù ibrahimiya àtàwọn sàlátù tó wá látọ̀dọ̀ ànábì sọdá àsàlátù tọwọ́ látọ̀dọ̀ àwọn ṣéwù yẹn fi yẹn lẹ̀ mọ́tàrà ẹ̀ láàmú ṣéwù pọ̀ àsàlátù pọ̀ lẹ́nu àwọn ṣéwù ẹ̀ ànábì ju àwọn ṣéwù lọ èyí tọwọ́ látọ̀dọ̀ ànábì yẹn nìkan máa ń ṣe sàlátù Ibrahimiyya wà àtàwọn sàlátù míì náà tọ́dẹ̀ pé wọ́n wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Allahumma salli ala Muhammad wa sallim òun kéré jọjọ ọmọ wí ọ dúpẹ́ òyìn ọlọ́run lẹ́yìn náà ọwọ́ sí kíní ọwọ́ sí sàlátù fún ànábì ọ̀sẹ̀ wà tọ̀rọ̀tọ̀ fẹ́ adéwọ̀ tètè gbà lẹ́yìn náà wọ́n máa pariwo tó bá ń sàdúwà kéèyàn máa pariwo tí bá ń sàdúwà kì í jẹ́ káàdì òtítì gbà nílẹ̀ yorùbá àwọn sọ pé ẹ pariwo kọ́lọ́ ń gbọ́n sánmà ọlọ́run bá lọ́ọ̀ ní bùkátà sàrẹ̀wò yín ó ní wàdánù àkàràbù ilayhi min hablil warid ọlọ́run bá ní asúnmọ́ mi èèyàn ju ká sọ́run yẹn lọ nígbà èèyàn súnmọ́ ju ká sọ́run lọ tó wà ń pariwo ta ló wà ń pariwo ọwọ́ sọ ọlọ́run dá ti àbúrò pé ọlọ́run ọba sánmà kejì tọ́wà tọ́ba ti pariwo ní ó gbọ́ ọba tó ti gbọ́ gbogbo tó fẹ́ sọ kó tó jòkó àdúrà kó tó jòkó àdúrà lọ́lọ́run ti mọ gbogbo tó fẹ́ wí nígbà ń sọ yẹn ọlọ́run láti gbọ́ ọlọ́run ní zikiru rahmatu rabbika abdahu zakariya ẹ̀ mo ti sàlàyé fún yín mo ti pàtàn anabi zakariya fún yín tó jẹ́ pé àwọn ọlọ́run ọba ẹ̀ àṣàánú ẹ̀ apadà ránṣẹ́ àánú sí ìdínádà rabbahu nida'an khafiyya torí pé ńgbà tí ń pè wá ń pè wá jẹ́jẹ́ wọ́n ṣàdúrà gbogbo ará àdúgbò súnmọ́ wọ́n làwọn ṣe tààjù bí tààrà yín sẹ́ tàlọ́bẹ̀ yín sẹ́ ìtẹ́sẹ̀ ànábì náà ṣàdúrà maka ṣàdúrà madina tàlà ànábì ní sọ́ọ̀bù lóru ẹ̀yọ́ miami ọwọ́ ń pariwo wọ́n nìkan náà lọ́wọ́ yàrá lọ́tọ́ ọwọ́ ń pariwo gbogbo ará àdúgbò wọn láyé sùn wọn nítorí pọ́n ṣàdúrà ọ máa ṣàdúrà ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ gan ò jí ó sì máa ṣàdúrà ọlọ́run bá ní nìdá àdìkọ̀fìyà ìran ń pè wá jẹ́jẹ́ lẹ́yìn náà ìlẹ́kọ̀ọ́ sọ́lọ́ ni anabi lastum tẹ̀dẹ̀ ọ̀hún nílẹ̀ asọ́m anabi ní ẹ ẹ pé adití adití kẹ́ ń pè kílẹ̀ ń pariwo ẹni tẹ́ ń pè ẹni tí ń gbọ́yìn inú àwọn kan tí wọ́n jẹ́ kádùn ọgbà òun náà ni rọ́fùl àìdì fi dùá ká máa tẹ́wọ́ ká máa tẹ́wọ́ torí pé ọlọ́run ọba ó ní ojú máa ń tì tó tẹ́wọ́ sóhun tóun wá dá ọwọ́ rẹ̀ padà lófìfo láì fi ti ń wálé lọ́wọ́ ọlọ́run ojú máa ń tì ọba tí sì ń tìjú lọ́lọ́ ọlọ́run ọba àlá ó ní àfikún òun fún ní ti ń fẹ́ nítorí pé kò sọ́dọ̀ ẹ̀lú mẹ́ta tó fẹ́ náwó sí má nínú àwọn kan tí máa jẹ́ ká dúró títí gbà àdúà àwòsàdáàtà tá a bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ká máa wí lẹ́ẹ̀mẹ́ta rọ́bì ṣìrì rabbi habli mina salihin ọlọ́run fún mi lọ́mọ dáadáa rabbi habli mina salihin rabbi habli mina salihin ọlọ́run fún mi lọ́mọ dáadáa ìyàn fẹ́ ní kọ́lọ́mù bá aláàkó sínú fún ya razaq urzuqni ya razaq urzuqni ya razaq urzuqni anabi ma ń sàdúrà lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí wọ́n ti ń bèèrè lọ́wọ́ ọlọ́run yóò kà lẹ́ẹ̀mẹ́ta ìmọ̀jẹ́ ká dọ̀ọ́ tètè gbà sórí seven thousand seven hundred and seventy seven àwọn sẹ́wò ló gbé yẹn sílẹ̀ ọlọ́run ọba aláwọ̀ fọwọ́ sí yàn nábì ọ̀sàdáyé fún wa ìpò dìgbà tí ó bá pé seven thousand seven hundred seventy seven four thousand four hundred forty four one thousand one hundred and one nígbà míì nine thousand nine hundred and nine ṣẹ́ni gbogbo àwọn nọ́mbà yẹn àwọn nọ́mbà tán fi ń wá ìmújẹ lásán ni nọ́mbà àdúrà ànábì tó pọ̀ jù náà lọ́gọ́rùn-ún la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli ànábì ní tẹ́ sí nígbà ọgọ́rùn-ún ọlọ́wọ́n sọ yín níbi aburú èso àtàwọn ọmọ ẹ̀ ẹnìkan wà á ní gàtó yín lọ́dọ̀ ọlọ́run àfẹ́ni tó bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ẹni pé tó bá ti rí dọ́gọ́rùn-ún òye má kà á má máa ṣe ti pàtìpàtì ká ni àdúrà tó bá wá bá mẹ́ta wá látọ̀dọ̀ ànábì mẹ́ta náà láàmà sí èyí tó bá bá méje wá àmà sí méje rẹ̀ èyí tó bá bá ọgọ́rùn wá àmà sọgọ́rùn èyí tó bá ọgọ́rùn wá yìí èyí tá a bá mọ̀ pé a tún fẹ́ ṣe sí àwa ní kàmá eléyìí náà ń pè èèyàn tẹ̀lé anábíwá muhammad sallallahu alayhi wa sallam òmìnira sábàbí ìjábàtì dùá nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ kí àdúrà kó tètè gbà òun náà ni al-i'tiraf bid-dhanb kéèyàn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run wọ́n fẹ́ sàdúrà wọ́n sọ fọlọ́n pé wọ́n ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe wọ́n lọ́wọ́ bá bòmí láṣìírí ní bàbá yìí wọ́n lọ́wọ́ bá owó ẹsẹ̀ mi òṣè báyìí fún mi òṣè báyìí fún mi òṣè báyìí fún mi lóore ọkà síwájú ọlọ́wọ́ eh, bá aláàtì ti máa ń gbàdúrà yẹn Ànábì Yunus nígbà tó wà ní sàlẹ̀sàlẹ̀ omi oní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin oní kò sọba tá a wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́ni tó sì lẹ́tọ̀ọ́ sí ká wàràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn wọ́ọ́lọ́ mímọ́ fún wọ́ọ́lọ́ alábòsí lèmi o mo ṣàbòsí mo kúrò nílùú àwọn ìjọ mi láì gba ìyọ̀ǹda lọ́wọ́ wọ ọlọ́run sì kúrò láàrin ọ sọ fọlọ́run pé ẹlẹ́ṣẹ̀ lòun ọlọ́run sì ní kí ẹja náà kó lè pọ̀ kalẹ̀ létí omi nǹkan kan ò ṣe ṣe nǹkan kan ò yẹn gẹ́ lára ẹ̀ ó jẹ́ pé ìwọ náà tó bá ń ṣàdúrà tó fẹ́ kádọ́ àdúrà gbà ee máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ wájú ọlọ nínú àwọn nǹkan tí máa jẹ́ kádọ́ tètè gbà òun náà ni kẹ́sìlá tó sọ̀dọ̀ káàtì kéèyàn máa ṣe sàrà sàrà tó bá súnà mú ni o kèsì pé wọ́n máa da gbàdo sílẹ̀ wọ́n máa da yọ̀ sílẹ̀ wọ́n máa da ráìsì sílẹ̀ káàkiri lójú títì sàrà àwọn abọ̀rìṣà nìyẹn o tún wá ń fi oúnjẹ ṣòfò ìyàrá di méjì wọ́n máa wá ilé àwòrán bí káàkiri jẹ̀mọ́ ọ̀pàdé àwọn ẹ̀rà lójú ọ̀nà òun fún wọn ọ̀pàdé àwọn adìẹ lójú ọ̀nà òun fún wọn ọwá ní àwúrẹ̀ ìbè ibẹ̀ lọ ni a máa fún ètò ń ṣe ẹ̀ṣẹ̀ ni ìgbà ọ̀kan ní awúrẹ́ ìbílẹ̀ ọ̀pọ̀lọ̀ fún sàárà ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ̀dá ọlọ́run pátá la máa fún sàárà sàárà àtẹ̀sìn òun náà ni pé ọ̀fẹ́ ni tó wọ̀ ní nǹkan tó wọ̀ lásìkò tó wọ̀ tẹ́nìkan bá tó ń sọ fún ọ pé nǹkan báyìí lọ gbọ́dọ̀ fi ṣe sàárà mọ́ dáhùn tẹ́nìkan bá tó ń sọ fún ọ pé àsìkò báyìí lọ gbọ́dọ̀ fi ṣe sàárà mọ́ dáhùn tẹ́nìkan bá tó ń sọ fún ọ pé ẹni báyìí lọ gbọ́dọ̀ fún àfọ́jú tí ò rí nàmọ́ tó tún yọ ké mọ́ dáhùn lóhùn ẹni bá kọ́kọ́ dírí lóbìnrin ní òfún ọ̀dà wọn lọ ọ̀sẹ̀ bídẹ́ àná ọ̀fẹ́ da àwọn ẹlẹ́sìn mẹ́nu ni sàárà òmù kan tó wúlò wọ́n wà fẹ́ni tó wù ọ́ lásìkò tó wù ọ́ tí nǹkan náà sì wúlò fẹ́ni tá a fẹ́ fún tínú rẹ̀ ó dùn tó bá gbà ni wọ́n pè ń sàárà èyí lè pẹ́ràn ó lè pẹ́ràn àmọ́ máa ń lọ mádùá pé ẹran yìí òun náà ní sàárà àdúrà yìí bá àbá rẹ̀ ran àdúrà yóò nígbà ọ̀pọ̀ ẹran lọ́tọ̀ ìjọba wù ọ́ ó sì máa ṣàdúà àmọ́ kọ́ wá lọ ẹran má dùà ọmọ ya àdúrà kankan ọ̀bẹ̀rẹ̀ wá ẹran kankan ọ̀bàdúrà wa nínú ẹ̀sìn Islam bíi táwọn sí bẹ́ẹ̀ ká bá sọ fún ọ pé àdúrà yìí àgbò ní ọ̀jẹ̀ àdúrà yìí màálù làápa àdúrà yìí bó ṣe wà yìí àkókò ní ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ètò ìsìn bídíà ni tó bá dé pé ọba dárúkọ ọlọ́run ọba sí tó bá dé pé báyà owó kọ àjànú lẹ tó bá dá àdúrà àjànú lẹ ṣe owó kọ àjànú lẹ pé bí yá síjà kàṣíṣù bí kẹ́ wọ́n ní ahamusa kakọ́ aláwọ̀ yá sùn tó bá dé pé àwọn okò àlìjẹ̀nu rẹ̀ tó wá pè tẹ́ bá pẹ̀ràn ẹbọ nìyẹn ẹbọ nìyẹn àmọ́ òsè yasin àbó òsè sọ́tòlù bàkọ́rà ọwọ́ àpàdé bídíà nìyẹn òun jìyà yẹn náà òun jìyà yẹn lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà àdúrà rò ní ti gbà tó bá ń ṣe bídíà àti sọ̀yìn ṣáájú pé tó bá ti ń ṣe bídíà náà àdúrà ní ti gbà ni ọ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ nínú àwọn kan tí ma jẹ́ kádọ̀ tètè gbà tahari awqatil ijaba ká máa sọ àwọn àsìkò tádùá tètè máa ń gbà jù lọ kò sásìkò tọ́lọ́run yìí gbàdúrà. alákọ̀ọ́kọ́ òun náà ni pé òru lè dátọ̀ lè kọ́tìrì gbìyànjú gbìyànjú kọ́ máa ṣàdúrà ní gbogbo òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan o lè mọ́jọ́ lè dátọ̀ lè kọ́tìrì o ọkà ṣàdúrà ọ dìde fún gbogbo òru àwọn tó wọn mọjọ lè ládìrí kárí tí wọn ń dájọ ọwọ àbíjú kò sínú ilé àbíkọ lọ mọsálásí fún ìtìká tọba ṣe kọńgé òrò lè ládìrí kárí gbogbo àdó àtọba tọrọ ọlọwọ gbà ẹlẹ́ẹ̀kejì ní kọ́ máa dìde nígbẹ̀yìn òru tọba dá òru sí mẹ́ta ìgbẹ̀yìn ìdákẹ́ta yẹn ìgbẹ̀yìn òru ìdákẹ́ta tọba ń dìde ọgbọ̀nsẹ́jú wákàtí kan ká tó àṣùbá ọlọ́wọ́n máa ṣe ìyanu fún nílé ayé ìtawà dáwò tààrí ní jama ọ̀rọ̀ rẹ̀ ọmọ rọrùn ọlọ́run ọba ọmọ sọ̀rọ̀ ẹ rọrùn ètò ilé ọmọ rọ nǹkan tó táwọn èèyàn wá káàkiri ọlọ́run máa gbé gbọ́nà rọrùn fún ọ ọmọ rí ntọ́ fẹ́ ntọ́ ń wá àwọn ọlọ́run pìlẹ̀ lọ́wọ́ ọlọ́run ní jíẹ̀ nìkan lóru àbíkọ́ jẹ́ pé ntọ́lọ́run fẹ́ fún nìkan torí àsìkò yẹn lóru máa ń dùn gan yẹn sì lọ́rọ̀ bùnà tabaraka wa ta'ala ila sama'i dunya anábìnrin ọba yín máa ń sọ̀kalẹ̀ tó sánmà lé ayé o bí ó ti sọ̀kalẹ̀ ó yàtọ̀ sí tiwa kula laylati orúkọ kan ní máa ń sọ̀kalẹ̀ Ina yẹ́bùkọ́ sọ́lọ́sọ́ lẹ́yìn àkìr tí ìdákẹ́ta náà òru bá ti dé iná ni ó sọ̀kalẹ̀ ìdákẹ́ta ti gbẹ̀yìn tó kù díẹ̀ tí mú pé máa ṣùbá wákàtí kan wákàtí kan àbọ̀ ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá nàró fàyàkúùlù ọlọ́run máa sọ pé má yẹ dẹ̀ọ́n ní fàṣẹ̀jì ìbàdà ta ní ń pè mí lọ́wọ́ báyìí kí n sì dá lóhùn ọmọ yẹ sí alóni kankan lọ́wọ́ mi nísìn fa ọ̀hún tìyà kí n sì fún nísìn má yẹ sí tẹ̀kítọ́rọ̀ ní ta lọ́sẹ̀ mi lọ́sàn fa àgìfẹ́rẹ́lá kí n fèrè yìí ní sẹ̀nsẹ̀ àtàyà ń fàjìrì àlùfàjìrì àdẹ́bì ni ọlọ́run ọmọ ṣe bẹ́ẹ̀ tálífàjàrí òfin yọ tẹ́mọ́tì pẹ̀lú àlùfàjàrí ó tún di òru ọjọ́ kejì nínú àsìkò tádùn àmàǹgbà òun náà ni pé wọ́n pẹ̀rùn láàrin wọ́n pẹ̀rùn ká tó sì kọ́ ọmọ ọwà ńlẹ̀ ni ọwà mọ́ṣáláṣí ni béèrè kan lọ́dọ̀ ọlọ́run àdúrà rẹ̀ ó tètè gbà níwọ̀n àsìkò tádùn àmàǹgbà òun náà lẹ́yìn ìgbà tó bá kírun wákàtí márùn-ún tán àwọn ọkọ̀ọ̀kọ̀ ṣe àwọn àsìkárù ẹ̀yìn irun o aṣètàfúlà aṣètàfúlà mẹ́ta wo àwọn tá a máa ń ṣe yẹn aláwọ̀ àǹtà sàlámù ọkà gbogbo ẹ̀ subhanallah thirty three walhamdulilah thirty three wallahu akbar thirty three la ilaha illa wàdà wàlá sharika lahu wàlá mulku wàlá alhamdu wàlá kulli shay'in qadir ọ̀fẹ́ yẹ kan parí ẹ̀yọ́ dọ́gọ́rùn-ún ọkà kùrìsì òfàlákì náà sì kúlọ̀ ọ̀la tọ́ba ka gbogbo yẹn tán ọ̀sẹ̀ wà á tẹ́wọ́ sàdúà àdúà màgbà àmọ́ àdúrà tàbá kírun ọ̀ràn yàn tán tá a tún kàṣíkárò ẹ̀yìn irun àwà bẹ̀lọ̀ lẹ́yìn náà tí tí wọ́n bá ń pèrún ọ̀ràn yàn lọ́wọ́ Allahu akbar Allahu akbar ọ̀dà làdáni lòun muazzin ọ̀dà lòun ọ̀wà sàrò tọrọ tó fẹ́ tójú bá ń rọ àdúrà máa ń gbà tàbá fèrè kalẹ̀ lẹ́yìn subhana rabbiyal a'la tàbá ti kàtán anabi nígbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ jùlọ tí ò sígbà tó tó súnmọ́ lọ́wọ́ bá tó bẹ̀ mọ́ òun náà nígbà tó bá fẹ́ rí kalẹ̀ anábìnrin ẹ̀pọ̀ ládùá ẹ̀bẹ̀rẹ̀ tá n fẹ́ tó bá jẹ́ náfìlà yóò gùn rẹpẹtẹ tó bá jẹ́ ẹran ọ̀ràn yàn òníjọ́ pẹ́ òníjọ́ pẹ́ sapsap bí mọ́ bá sì ti gbérí òun náà gbérí ni ó ó bá parí àwọn àsìkáàrù tá a máa ṣe lẹ́yìn àtàyà ọ̀sẹ̀ tàṣàhùdù tán ọ̀sàwọn àdúrà tá a máa ṣe tán kó kó sàdúà anábìlá àdúrà máa ń gbà gbà náà lẹ́yìn alásọ̀rọ̀ ìjọ jímọ̀ tó rún fi wọ̀ àdúrà máa ń gbà ayélálà àti wàsífà kan ní ká máa ṣe wọn ní ká máa jòkó àdúrà ní àmọ́ alẹ́ pariwo mọ́sálásí eléyìí ò sínú lànà anábìwá Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà tó bá ń gbà wẹ̀ ọ̀sán ló mú ni omi ló mú ni làbínú lọ jẹ ni tó bá ti dẹ́kun rẹ̀ tó bírèkì tán ọwọ́ sàdúà anábì ní wọ̀sọ́ imú hínà yóò fìtẹ̀rẹ̀ anábì ní àdúrà máa ń gbà fún ẹni tó gbà wẹ̀ nígbà tó bá sínú tágbára ó fi nǹkan kan sẹ́nu lẹ́yìn náà àdúrà máa gbà lẹ́yìn gbàtà bá sàlùwàlá tán ọ sàlùwàlá ọ kà gbọ́ àsìkárù tá a máa ń kà lẹ́yìn àlùwàlá ọ wà bẹ̀lọ́n nínú àwọn àdúrà tá anábì máa ń ṣe tọ́pọ̀lọpọ̀ wa táyì sábà ṣe tó orí sì ń bọ́ ọmọ wa lọ́wọ́ lẹ́yìn gbàtà bá sàlùwàlá tán náà la máa ń ṣe mú náà ẹ̀sùn náà máa jóra ní ọ̀pọ̀lọpọ̀ wa àkásí àbí àmọ́ òun náà ni Allahumma igfir li dhanbi ọlọ́mọṣà ìfẹ́rẹ́ ẹ̀sẹ̀ mi jì mí ọwọ́ sàìlè fi wá gbà mí láàyè ilé tó fẹ̀ mọ̀jẹ̀mọ̀ gbélé tó há wa bariki li fi rizqi wá fi àlùbáríkà sí àrísìkì mi bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọlọ́run bá la yóò máa ṣe dáadáa fún yàn nínú ilé ayé yàn nínú ní máa ń jẹ́ ká dùn ọgbà tígbà láyè bá wà fún yàn ní kéèyàn kọjú sí kíbla tí ọba sígbà láyè e, kọjú síbi tó bá rọ̀ lọ́rùn àmọ́ èyí tó dáa òun náà ni pé tígbà láyè bá wà kéèyàn kọjú sí kíbla àdúrà tètè máa ń gbà tó láǹfààní láti kọjú sí kíbla ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ẹni wọn bá ta orí ìkọ́lọ́ mọ́ta ìjọ sáǹfààní fún wa ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí máa jẹ́ ká dùn gbà nínú àwọn ìwà oníkẹ́yìn máa sokùn ẹbí papọ̀ anábì ní masarrahu an yubsata lahu fi rizqi gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá aláàkọ́ rahima kó máa sokùn ẹbí pọ̀ ẹni bá ń sokùn ẹbí pọ̀ àdúrà rẹ̀ tètè wa wà lólè gbàgbọ́ ìpè ọlọ́wọ́ bá rẹ̀ gbogbo àdúrà tí ọba ti ń bá a sọ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọba ni ó sì gbà á ọlọ́run ni wàá sá àtọ̀hìbù ṣe á ọwọ́ ṣàrò lẹ́kùn ọlọ́run ọba ni ẹ nífẹ̀ẹ́ nǹkan mí gbá mi tẹ́fẹ́ kí n ṣe fún yín aburú sì ni ti bá ṣe fún yín wallahu ya'lamu wa antum la ta'lamun ẹ̀yin òkúkú mà èmi nìkan mọ̀ mà ló sì jẹ́ pé tọ́ba ń ṣàdúrà tọ́lọ́run ọba aláwọ̀ bá fún ọ ní tọ́ǹfẹ́ má gbà á pàdúrà rẹ̀ ọgbà òun àdúrà rẹ ti gbà o èyí tó dáa ju èyí tó ń béèrè yẹn lọ́wọ́ padà fún ọ pẹ̀lú yọ̀dá títí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àdúrà kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìṣòro kọ̀ọ̀kan nínú sẹ̀mí ọmọ èèyàn a máa gbé yẹ̀wò pẹ̀lú yọ̀dá ọlọ́wọ́ insha Allah ta'ala a máa wá júwe ibi tá a ti rí fún wa a sì máa pè é fún wa a máa sọ ọ̀túnmá rẹ̀ fún wa a máa sọ nọ́mbà rẹ̀ fún wa èyí tó bá bá nọ́mbà wa látọ̀dọ̀ ànábì èyí tí nọ́mbà ò bá wa tóun náà bá nọ́mbà wa a máa ṣètìpá wa bá kálé rí ọlọ́run Allah ní ń gbọ́ o agbára wa náà òun náà làdúrà ṣẹlá olùmọ́mìn wọ̀dùhà ẹ̀rí ìdá mùsùlùmí tí fi jagun àdúrà ni àdúrà òun náà ni nǹkan tí ọlọ́run ọba Allah pa wá láṣẹ tó ní ká máa ṣe tá a lè fi gba nǹkan lọ́dọ̀ òun ọlọ́run ọba wa ọba yìí náà lọ́ba tí ìmọ̀ ń kọ́yàn ládùúà ọba yìí náà ni máa jẹ́ kádùúà yìí kọ́ rọrùn fún yàn ọba yìí náà lọ́ba tí máa ń gbàdúà yìí lọ́wọ́ yàn àwa bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ́ mọ́ṣáì gbàdúà wa wọ́n wá sọ pé wọ́n fẹ́ gbàdúrà mọ́ wọ́n sọ pé wọ́n fẹ́ gbàdúrà mo fẹ́ gbàdúrà kọ̀rọ̀kọ̀rọ̀ ni mo fẹ́ sàdúrà ni mo fẹ́ ṣe àdúrà ẹni tí gbàdúrà ọ̀nà ni Allah kọlọmọsà gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.